ìkẹ́ ọlọ́run àti ìgẹ́ rẹ̀ fún anábíwá muhammad sallallahu alayhi wa sallam abẹ́ ọlọ́run ọba ìjókòó àti ìrọ̀lẹ́ yìí ọlọ́run kí ó kakún ìjókòó ìjọsìn fún wa àmín àwọn kan tí a ó sì máa gbọ́ ọlọ́run kó ṣe wá láǹfààní rahmatu ya arhamar rahimin وإذ قيل لهم اسكنوا هذه القرية وكلوا منها حيث شئتم وكلوا منها حيث شئتم وقولوا حطة وادخلوا الباب سجدا وادخلوا الباب سجدا نغفر لكم خطياتكم سنزيد المحسنين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإن قيل لهم اسكنوا هذه القرية وكلوا منها حيث شئتم وقولوا حتة وادخلوا الباب سجدا نغفر لكم خطيئاتكم sanazidi al-muhsinin. a bẹ̀rẹ̀ tútùmọ̀ al-Qur'an <clears throat> pẹ̀lú orúkọ ọlọ́run ọba ọba allah arrahman ọba tí ó kẹ́ gbogbo wa láyé arrahim ọba tó ṣe pé ní tọ́ba ṣe tiẹ̀ yóò kẹ́ tọ́ba àdìjọ wẹ́ndé al-qiyama abẹ́ ọlọ́run nínú títóbi ẹ̀ kó mọ́ṣẹ́ ẹ̀kẹ́ ẹnìkọ̀ọ̀kan wá kún ẹni tí ó kẹ́ níjọ́ náà lánàá a ń ṣe àlàyé nípa ọ̀rọ̀ ọlọ́run èyí tó ń júwe irú ẹ̀dá tí ọlọ́run ọba dá àwọn bànú Israel àti ìwà wọn àti ìṣesí wọn ọlọ́run ọba ṣàlàyé eléyìí fún wa nínú alukur'an kó lè jẹ́ ẹ̀kọ́ fáwa kó sì lè jẹ́ wáàsí ká lè mọ̀ wípé bọ́lọ́wọ́n bá bó ṣe láàánú àwọn ẹ̀dá tó bẹ́ẹ̀ sì ni téèyàn bá tẹ òfin ọlọ́run ọba mọ́lẹ̀ ọlọ́run ọba ó lè ní fìyà jẹ ni ọlọ́run kó má fìyà jẹ wá ọlọ́run fẹ́ràn àwọn bànú Israel púpọ̀ ó ṣe ìdẹ̀ra tó pọ̀ fún wọn ọlọ́run sọ láì ní inú Qur'an يا بني إسرائيل اذكروا نعمتي التي أنعمت عليكم يا بني إسرائيل اذكروا نعمتي التي أنعمت عليكم وأني فضلتكم على العالمين وأني فضلتكم على العالمين ألا أبا ó أكيسي àkíyèsí إسرائيل pé kí wọ́n rántí ìdẹ̀ra èyí tọ́lọ́wọ́n ọba tó ṣe fún wa ìdẹ̀ra tọ́lọ́wọ́n ọba ṣe fún ọmọ Israel ìdẹ̀ra náà pọ̀ ọlọ́ni bẹ́ẹ̀ sì ni mo ní àsìkò wọn ṣáájú ká tó gbé ànábì dìde ní gbogbo ayé nígbà náà kò sẹ́ni tó lọ́lá tó wọn mo pọ́n wọn lé mo ṣàjùlọ fún wọn ṣáájú ká tó gbé ànábì dìde àti àlèhùmọ̀ yìí torí pé wàá ní fọbọ́lì tó kún mọ́ alẹ́ láàlẹ́ mi mo gbọ́lá fún yín má tú sí pé gbogbo ayé nígbà náà ṣáájú kọ́lọ́n tó gbá ànábì dìde kò sí ìran tó lóore tó ìran ọmọlẹ́yìn ànábì sallallahu alaihi wasallam ọlọ́run wàá ní ṣe ìdẹ̀ra fún yàn àfikọ́lọ̀ wọn bá kó máa rán yẹn létí nítorí pé látara àdẹ̀ra tọ́lọ́ ń ṣe fún ọ yẹn ó lè padà dẹ́níyà tó o bá mọ ọpẹ́ dú tó o sì jẹ́ ẹni tó fọwọ́ bo ìdẹ̀ra ọlọ́run ọba mẹ́lẹ̀ hàtà látàǹkọ́lìbù ni'matun naqma kí ìdẹ̀ra kó má bàa padà wá di ìyà ìdí nìyí tó fi jẹ́pọ́ lọ́wọ́ wá fi ń pè wọ́n pé ẹ lọ rántí. ya bani Isra'il udhkuru ni'mati allati an'amtu alaykum wa anni faddaltukum ala alamin. lára ìdẹ̀ra tọ́lọ́wọ́n ọba ṣe fún wọn òun náà ni pé ọlọ́wọ́n ọba mú àwọn ànábì ọlọ́run tó pọ̀ lóǹkà nínú àwọn banu israel anabi musa banu israel ni anabi harun ọmọ israel ni anabi daud ọmọ israel ni anabi suleiman ọmọ israel ni anabi yusharu ọmọ israel ni anabi isaac la yakubu gangan israel àwọn ọmọ tí Yakubu wá bí bí wọ́n ṣe lọ yẹn ọlọ́wọ́n bá ṣe wọ́n lánàbí ọlọ́run wọ́n pọ̀ nínú wọn nínú ìdẹ̀ra tọ́lọ́wọ́n bá tún wá ṣe fún bànú Israel ó náà ni wípé ìgbà tí Musa kó wọn kúrò lọ́dọ̀ Firaun onírànràn ìdẹ̀ra lọ́lọ́wọ́n bá ṣe fún wọn nínú rẹ̀ lèyí ta kà lánàá tí oúnjẹ ń sọ̀kalẹ̀ láti sánmà ìdẹ̀ra tó tóbi ni tọ́lọ́wọ́n bá ṣe fáwọn ọmọ Israel ọlọ́wọ́n bá tún wá ń tẹ̀ síwájú nípa ọ̀rọ̀ àwọn ọ̀bànú Israel ọlọ́wọ́n bá ní wáyé ní kí lálẹ́ ọmọskúlù àdìyẹl kọ́ríyá wákòló minha haythu shi'tum wákòló hitatun wàdíkòló libaba وإذ قيل لهم اسكنوا هذه القرية وكلوا منها حيث شئتم الله بني الأورتي النبي صلى الله عليه وسلم وإذ بمعنى أذكر أي أذكر وإذ بمعنى أذكر rírà nábì lọ rántí ìwòsí ń bẹ̀ nígbà náà ìgbà táwọn ọlọ́run ọba majhulu yẹn yahudu ilallah Allahu akbar alfil almabniyu lilmajhul ìgbà tí wọ́n sọ fún wọn ta ló sọ fún wọn ọlọ́run ló sọ fún àwọn ọmọ Israel látòrí ahọ́n ànábì Musa ìtọ́lọ̀wọ̀n bá sọ fún wọn ni wípé uskunu hadhihi al-qarya wa idh qila lahum uskunu hadhihi al-qaryata wa kulu minha haythu shi'tum ọlọ́wọ̀n bá ní ẹlọ́rántí nígbàtà sọ fáwọn ọmọ Israel uskunu hadhihi al ẹlọ́mọ gbé ìlú náà al ní èdè èdè village náà ń pè ní kọ́ríyà ní èdè lárúbáwá ṣùgbọ́n kọ́ríyà nínú lógà òun náà ni ibi táwọn èèyàn bá kójọ sí látara kọ̀rọ̀ kí nǹkan ó káwọn èèyàn ó kójọ síbi kan ilẹ̀ ṣìtàmáà tán bá kójọ ọlọ́run bá wá máa lo odidi ìlú ó lè pè ní kọ́ríyà ọlọ́run máa ń lò bẹ́ẹ̀ nínú kùránì púpọ̀ ọlọ́run bá wá ní ẹ rántí nígbà tá a sọ fáwọn ọmọ Israẹli pé kí wọ́n máa lọ sínú ìlú náà alifu alam tó ń bẹ́ńbẹ́ yẹn ìlú tá a ti mọ̀ ọ̀hún ìlú ọlọ́run ọba ní kí wọ́n máa lọ òun ní Baitul Maqdis òun ní Palestine ìlú táǹpẹ̀ ní Palestine ìlú yẹn agbègbè kan bẹ nínú ẹ̀ táǹpẹ̀ ní al lágbègbè kudusi yìí òun náà ní almasjid al-aqsa ibẹ̀ ló wà ìlú tọ́lọ́wọ́n bá ní kí wọ́n máa lọ òun nìyẹn ló fi jẹ́ pé iṣẹ́ tí Musa ṣe lára wọn ó kọ́kọ́ sọ fún Firaun pé Firaun èyí sọ lọ́hún iṣẹ́ kejì ó náà ní kó kó wọn kúrò kọ́kọ́ àwọn ọmọ Israel kúrò ní abẹ́ ìfìyàjẹ Firaun ẹlẹ́ẹ̀kẹta ni pé kó wá máa kó wọn lọ sí Philistine ìyẹn ọlọ́run ọba ń sọ níbí pé wa idh qila lahum uskunu hadhihi al-qarya ọlọ́run ọba ní rántí nígbà tí a sọ fún wọn ká pa wọn láṣẹ náà. wa idh qila lahum uskunu hadhihi al-qarya. nígbà tá a pa wọn láṣẹ pé kí wọ́n lọ máa gbé al-qarya hadhihi alifu alami yẹn ti tó litarif ọlọ́run tún wá lo ismul ishara èyí tó pé òun gangan náà n ti máa ń yàtẹ́síbù bihi al-ismu ta'rif téèyàn bá ti sọ pé eléyìí a jẹ́ pé a ti jọjọ́ mọ nǹkan yẹn tẹ́lẹ̀ ismul ishara nìkan gan tó láti sọ pé máàrífà ní nǹkan ọlọ́run wá pa ismul ishara àti alifu alamu papọ̀ láti lè jẹ́ ká mọ̀ pé ìlú láíláí tí gbogbo wa ti mọ̀ nì nínú àyà yìí ọlọ́run jẹ́ kó yé wa wípé ààyè yẹn ààyè ìtàn ní philistine àwọn olóyìnbó pè ní palestine kò sí jẹ́ palestine fáà ni ṣùgbọ́n ara tí wọ́n ń pè ní àwọn dialect òun ló bí yẹn torí pé bọ́lá ń ṣe dá hàn wa ó ní àwọn nǹkan táwa lè pè táwùsá ò lè pè ó ní táwùsá lè pè tí Yorùbá ò lè pè ó máa ń ṣẹlẹ̀ nínú gbogbo èdè ìgbà mi àwùsá tó bá fẹ́ sọ pé pípù wọ́n lè ní fífù wọn ò fi ṣàìdá nínú tiwọn nìyẹn dáálẹ́tì ni yóò ní tààfẹ́ẹ̀r lórí ahọ́n so tẹ́ bá wọn sọ pé Palestine èbó lẹ̀ ń sọ yẹn Philistine òun ni pé ọlọ́run ọba wa lo tààríf fún lùyìí láàfi padà lọ síbi àlàyé lórí ọ̀rọ̀ kí ló dé tí wàhálà fi ń ṣẹlẹ̀ ní Philistine látìgbà tó ti ń ṣẹlẹ̀ tí ò sì dáwọ́ dúró títí dìsìn ìlú yẹn ìlú tán ni tó yẹ pé gbogbo àwọn ẹni tí wọ́n bá mọ̀ tán wọ́n mọ̀ pé ìlú yẹn gbogbo èèyàn ló fẹ́ kílèmù ẹ̀ nítorí alibarika tó ń bẹ́ńbẹ́ nítorí àwọn ìtàn èyí tó rọ̀ mọ́ ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ níbẹ̀ nítorí àwọn àtúráfù díínì àwọn religious heritage èyí tó ń bẹ́ẹ̀nbẹ́ àtàwọn nǹkan míì tó rò mọ́ philistine ọlọ́run ọba fi wá sọ fún wọn wípé oskunu haril kọ́ríyà ẹ lọ́ mọ gbébẹ̀ láàyè míì ọlọ́run ní ẹ wọbẹ̀. Ya qawmi dukhulul ardal muqaddasa. Nínú Suratul Maida, Anabi Musa ń sọ fún wọn, وإذ قال موسى لقومه يا قوم اذكروا نعمة الله اذكروا نعمة الله عليكم إذ جعل فيكم أنبياء يا قوم ادخلوا الأرض المقدسة ìdí nìyẹn tó fi jẹ́ wípé àyà yẹn ló ادخلوا ادخلوا الارض المقدسه ادخلوا الارض المقدسه láàyè míì àyà míì tún wá tu fún wa pé ibi tí Musa ní kí wọ́n wọ̀ pé kí wọ́n máa lọ òun náà ní al-ardol mukodasa ọlọ́run ọba tún pe Palestine ó pè ní al-ardol mukodasa ilẹ̀ mímọ́ mo fẹ́ kẹ́ ẹ máa dé n tó bí wàhálà tí ń ṣẹlẹ̀ ní Palestine lápèjúwe bóyá wọ́n bí ọmọ kan sìn àwọn èèyàn wá ń wò pé ah ọmọ ńlá lọmọ yìí o ẹ̀rí pé ẹnu ẹ̀ já tí bá ń sọ̀rọ̀ ẹrù pàgbàlagbà ni ìṣesí ẹ̀ ìṣesí ọlọ́pọlọ pípé ni bẹ́ẹ̀ ni eré ṣe ń wò bẹ́ẹ̀ náà lẹni búburú náà ni wọ́n máa kíyèsí wọ́n máa gbà á ah, ọmọ ṣe wá ń ṣàpù báyìí ìdí nìyẹn tó fi jẹ́ pé ọlọ́run ọba ti fún rere nípa Philistine ọlọ́run tún pè ní al-ardhul muqaddasa ilẹ̀ tá a ti fọ̀ mọ́ ilẹ̀ tá a fọ̀ mọ́ tó mọ́ olọ́lọ́run ọba pè ìdí nìyẹn tó fi jẹ́ pé àwọn nǹkan yìí náà lápadà líǹkì mọ́ ẹni tó ń fa wàhálà ní philistine ló fi jẹ́ pé gbogbo ẹni ìwọ kàn ń gbọ́ ròyìn àgbáyé o mọ n tó bí n ti ń ṣẹlẹ̀ tí n tó bá bí yẹn ò bá kúrò kò lè tán tálíkì àmọ́ lọ́wọ́ bó fi dé ilà yẹsọ Allah àwọn tí wọ́n sì ń rúná sí fìtínà wọ́n mọ tí wọ́n ń ṣe wọ́n sì mọ ààyè yẹn wọ́n mọ̀ túmẹ̀ lóbi jẹ́ pé tá a bá padà wọnú ẹ̀ kò sí ìran kan nínú ìran tó tó tó mókè láyé rí tí ó kílè mú philistine pàápàá jùlọ alimọ́tò lè àkùsọ̀ kò sí báwa mùsùlùmí ti ń sọ pàwọn ara ní náà kílè mú ẹ̀ náà kílè mú àwọn mìíràn tún kílèmù ẹ̀ kò sí ní tó fà á ju wípé ọlọ́run ọba ti fún rere nípa ẹ̀ ọlọ́run ọba ti pàkíyèsí wa síbílẹ̀ náà ṣe jẹ́lẹ̀ alálùbáríkà ọlọ́run ọba ní udkhulu hadhil qarya ìdí nìyẹn tó fi jẹ́ pé táwọn christian lé ní wọ́n ń lọ sí Jerusalem abẹ́ẹ̀kọ́ Jerusalem tí wọ́n ń lọ ibẹ̀ yẹn náà ní al-ardul muqaddasa kò sí ní jẹ́ Jerusalem Philistine náà ni gbogbo bẹ̀yẹn ibẹ̀ náà ní báwọn náà ti ń pè é mọ́ra wọn mùsùlùmí náà ń pè bẹ́ẹ̀ mọ́ra wa àwọn yahudi náà wọ́n pè é mọ́ra wọn nígbà bá wa ń pe nǹkan kan mọ́ra wa tá a jọ ń fa nǹkan kan mọ́wọ́ bó o ní o ṣe ní díjàlẹ̀ bó ni wàhálà ò ṣe ní máa ṣẹlẹ̀ udkhulu hadhihi al يا قوم ادخلوا الأرض المقدسة التي كتب الله لكم ọlọ́wọ́ bọ́lá yìí banu israel ẹ wọ anabi sọ fún wọn anabi musa sọ fún wọn pé kí wọ́n wọ ilẹ̀ mímọ́ èyí tọ́lọ́wọ́n ọba ti pa léṣe fún wọn. ولا ترتدوا على أدباركم فتنقلبوا خاسرين. ẹ má ṣe sọ pé ẹ ṣẹ́rí padà ẹ ní wọbẹ̀ ẹ má sọ bẹ́ẹ̀ kẹ́ mọ́ padà wá di ẹni òfò ẹ̀wọ̀n tọ́lá wọn bá sọ ń bẹ̀ yẹn ẹ má sọ pé ẹ̀ ní wọbẹ̀ nígbà tá a ní ẹ wọbẹ̀ kẹ́ mọ́ padà wá di ẹni òfò kọ́ mọ́ padà wá di nǹkan tó ṣe pé ẹ̀ ní lẹ́tọ̀ọ́ sí má ibi táwọn Yahudi tí ti forí gégùn nìyẹn Yahudi lọ́wọ́ ń kílẹ̀mù bẹ̀ nísìn ṣùgbọ́n gbà tí wọ́n ní kó wọ lọ lákọ̀ọ́kọ́ ọjọ́ tọ́lọ̀ ni ẹ lọ bẹ̀ ẹ lọ dúró síbẹ̀ ọlọ́run ni ẹ má sọ pé ẹ ní wọbẹ̀ o torí pé tẹ ẹ bá lẹ̀ ní wọbẹ̀ lákọ̀ọ́kọ́ ọjọ́ ta ni ẹ máa lọ ọbẹ̀ yìí yóò padà dé wọ fún yín. fatankọ́líbù khasiri. fatankọ́líbù khasiri. ẹ bá lẹ̀ ní wọbẹ̀ ẹ padà dé ní òfò ibẹ̀ yẹn yóò bọ́ ọmọ yín lọ́wọ́ láyé kí wá làwọn bànú israel àwọn ìgbọ́. qalu ya musa. àwọn bànú israel wá sọ pé ìrẹ musa. inna fiha qawman jabbarin. ìrẹ musa sọ́lọ̀ wọn ọba rẹ tó ní àwọ̀ ọbẹ̀ ṣé kò mọ̀ páwọn òmìrán ni wọ́n ń gbé bẹ̀ ni. ìgbà wo làwọn òmìrán débẹ̀ àwọn wo làwọn òmìrán nínú ìtàn aṣàlàyé àwọn ìran wo làwọn òmìrán yẹn tí wọ́n wọ bẹ̀ wọ́n wá ń sọ fún Musa wípé sọ́lọ́wọ́n ọba rẹ̀ ò mọ̀ páwọn òmíràn ni wọ́n ń gbénu omi. ni àwọn òmíràn tí wọ́n lágbára àwọn ni wọ́n ń gbénu bẹ̀. wa inna lan nadkhulaha hatta yakhruju minha. ìtọ́lọ̀wọ̀ bá ní káwọ̀ yẹn wa inna lan nàdókòlá láyé àwọn ò ní wọbẹ̀ láyé láyé àní wọbẹ̀ hatta yakhruju minha ààrẹ Musa ìwà àtọ́lọ́ ẹ lọ mú àwọn tí ń bẹ̀ẹ̀bẹ̀ yẹn tẹ́ bá tán bá tó jáde kúrò ń bẹ̀ táwọn òmìnira yẹn bá jáde kúrò bẹ̀ hẹ́n àwọn òṣèṣẹ́ wa wọlé. fa'in yakhruju minha fa inna dakhilun. sọ fọ́nà ọba rẹ wípé táwọn yẹn bá ti lè jáde ń bẹ̀ ìgbà náà làwọn òṣèṣẹ́ wa wọlé. ọba ní Israel ẹ máa dèyẹn mọ́lẹ̀ wọ́n fẹ́ kílẹ̀ mu bẹ̀ báyìí ọlọ́run ti sọ pé fala tartaddu. ولا ترتدوا على أدباركم فتنقلبوا خاسرين ọ̀rọ̀ ni ẹ má sọ pé ẹ̀ ní wọbẹ̀ kó mọ́ padà wá dèwọ̀ fún yín kẹ́ ẹ padà wá ṣọ́ọ̀tì bẹ̀ kẹ́ ẹ mọ́ pàdánù ẹ̀ ń sọ nìyẹn ṣùgbọ́n tó ń bọ́lọ́ ń ṣe sọ bẹ́ẹ̀ tó wọ́n làwọn wọbẹ̀ bọ́rọ̀ wọn ṣe rí ká máa sí láwẹ́láwẹ́ bẹ́ẹ̀ ká máa dé mọ́lẹ̀ lórí jẹ́ pé tọ́ba nìkan nìkan kọ nǹkan lórí wa lẹ́yìn tó ń ṣẹlẹ̀ Palestine so mọ tó bí nǹkan yẹn Kùránì ni ó sọ fún wa n tó bí wàhálà ti ṣẹlẹ̀ ní Palestine títí dì sìn. Ọlọ́run wa ń sọ ká padà sínú Suratul Araf Ọlọ́run ọba ní wa idh qila lahum uskunu hadhihi وإذ قيل لهم اسكنوا هذه القرية. àwọn ọba ni ẹ lọ rántí nígbà tá a sọ fún wọn wípé àníṣe níbí kì í ṣe pé udkhulu ẹ lọ máa gbé bẹ̀ kọ́ríyà yẹn Philistine ìlọ́lọ́wọ́ bá gbà lérò pé ẹ lọ máa gbé bẹ́ẹ̀. wakulu minha haythu shi'tum. ọlọ́wọ́n bá ní tẹ́ ẹ bá ti wá wọ bẹ̀ gbogbo ń tẹ́ ẹ bá ti fẹ́ máa jẹ ó ń bẹ́ẹ̀ wàkúlù mìíràn ẹ máa jẹ nínú ẹ àyèfò ṣíyí tún gbogbo ibi tó bá ti wù yín náà ni ẹkú ti sọ pópó náà lè fẹ́ dá ṣùgbọ́n tẹ ẹ bá wá wọ bẹ bẹ ẹ bá wá ń gbìn nǹkan kékeré yóò mọ méso tó da jáde fún yín ìdí nìjẹ́ pé ta bá ń bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ nípa kí ló dé tí philistine tó fi jẹ́ center of attraction fún gbogbo àwọn èèyàn ọ̀kan nú ẹ̀ ní geographical location bẹ̀ àti bí ilẹ̀ ṣe rí khisbatu àròdíyá bó o la ṣe mọ̀ wípé lẹ̀ ọlọ́ra ni zaitun ní gbogbo ayé zaitun ibi tó dáa jù ti Filistini. kí ló dé tá a fi mọ̀ bẹ́ẹ̀ ọlọ́run ọba fi sọ pé wakulu minha haythu shi'tum. wakulu minha haythu shi'tum. ọlọ́run ọba máa ń tó fi sí Filistini tó fi ní ká máa lọ síbẹ̀ ọlọ́run ọba ní tẹ́ ẹ bá débẹ̀ gbogbo ń tẹ́ fẹ́ máa fẹ́ yẹn ní jíjẹ okun bẹ́ẹ̀ ẹ máa rí gbogbo ẹ pẹ̀lú rọrùn níbẹ̀. wàkúlù hittatun wadkhulul baba sujjadan. ọlọ́run ọba ní tẹ bá wá fẹ́ wọnú ìlú ọ̀hún májẹ̀mú tẹ́ fi wọ bẹ́ẹ̀ sọlọ́run ọba tó ní ẹgbọ́n lọ bẹ̀ sí òmà páwọn òmìnira wà ń bẹ̀ ó mọ̀ ṣùgbọ́n lọ́run tẹ bá fẹ́ wọnú ẹ̀ ǹtẹ́ máa ṣe náà ni pé wàkúlù hit hitọ̀tún ní kira mi rìwáyà mi wọ́n ní wàkúlù hitọ̀tán. Allahu akbar. ẹ máa sọ wípé hitọ̀tún ntẹ́ máa sọ nìyẹn kí ni túmọ̀ hitọ̀ òun náà ni bí ìgbà téèyàn pa fíìlì rẹ tó lọ mú mọ́sídàrí wá ìtumọ̀ ẹ̀ ní hitọ̀tún òun náà ni hutọ̀ anna dhunubana hitọ̀tán. Allahu akbar. nínú ìjáàzù Qur'an ó nìyẹn wakulu hitotun. wakulu hitotun. tá a bá ní hitotun ìtumọ̀ rẹ̀ náà ni wípé tán bá ha tọ̀ nǹkan kan pa nǹkan rẹ̀ kan mú nǹkan kúrò ẹ máa sọ pé ọlọ́run fojú fo ẹ̀ṣẹ̀ wa ọlọ́run mú ẹ̀ṣẹ̀ wa lọ ọlọ́run foríjì wá gbólóhùn yẹn ni kẹ́ máa wí tẹ́ bá ti fẹ́ wọ bẹ́ẹ̀. wàdìkúlù bàbá sùjàdá. tẹ́ bá sì fẹ́ máa wọnú bẹ̀ wàdìkúlù bàbá sùjàdá ẹ wọ inú bẹ̀ ọ̀rọ̀ àwọn àfonímọ̀ tẹ̀síìrì pọ̀ ń bẹ̀ ṣé ìtumọ̀ ẹ̀ ní pé ọlọ́run ní ẹforí dólẹ̀ tẹ́ bá fẹ́ wọ bẹ̀ bó o lẹ́sìn fẹ́ rìnà wọlé. ló fi tẹ́ pé ìtumọ̀ sùjúd nínú èdè lárúbáwá kò túmọ̀ sí pé èèyàn forí kalẹ̀ nìkan kéèyàn ó rùkù tẹ̀ báyìí kó kúnlẹ̀ gbogbo ẹ̀ náà sùjúd ló túmọ̀ sí nínú lóga lànàbí sallallahu alayhi wa sallam lànàbí fi sọ wípé law kuntu amiran ahadan an tasjuda li ahadin la amartu al-mar'ata an tasjuda li zawjiha anabi ní tó bá ṣe pé àwa tú ọ̀rọ̀ yẹn níjọ́ kan ẹnìkan wá ní ah, àbá kì í tó wà mẹ́lẹ̀ pé mo dẹ́pọ̀ lọ anabi fẹ́ pa ẹnìkan obìnrin kan ẹnìkan láṣẹ kó máa kúnlẹ̀ fẹ́nìkan ni obìnrin lànàbí ò bá pa aláṣẹ kó máa kúnlẹ̀ fọkọ ẹ̀ ọ̀nà àbá kúnlẹ̀ kọ́ ìforíkalẹ̀ lọ́wọ́ àbẹ̀ mọ́ ní kankan náà ni. Allahu akbar. ẹ kankan náà ni. ìyẹn ló fọ ọ̀rọ̀ àwọn àfọ́nímọ̀ tẹ̀síìrì tó fi pọ̀ nígbà tí wọ́n ń sọ wàá kúnnàlì malaika usjudu li ádámà. àwọn míì sọ pé sùjúdù ìforíkalẹ̀ kankan ni àwọn míì ní sùjúdù ìnìhìnà gbogbo ẹ̀ náà ló tú sí. sájàdà rọ́kà sájàdà ìnhànà gbogbo ẹ̀ ló ní gbogbo ẹ̀ ló túmọ̀ sí nínú àwọn tá a fi gbọ́ yé ń bí òun náà ní pọ́ lọ́wọ́ bá ní. wọ́n ti kúrò ìbáàbà sí ìjọba. bóyá ìyájọ́lẹ̀ forí kalẹ̀ téèyàn wọlé ajẹ́pẹ́ sátújàdá ń bí òun náà ni wàdíkúlù bàbà sùjàdá òun bẹ̀rù àwọn àfọ́nímọ̀ tafsir wọn ni wàdíkúlù bàbà mutazalilin mutawadiin munhanin. Allahu akbar. tẹ́ ẹ bá ti fẹ́ wọ inú ìlú náà ẹ má sọ pé ẹ lágbára kankan o torí pé àwọn kan bẹ́ẹ̀ ẹ wọlé ẹ rárá ṣe wọ́ọ́rọ́wọ́ wọlé ẹ má ṣe gàràgàrà sójàdá ọlọ́lẹ̀ ẹ bá ti fẹ́ wọbẹ̀ ẹ wọlé lẹ́ni tí ó rẹra yín lẹ̀ bẹ́ẹ̀ ni ká ẹ ṣe wọnú ìlú náà. nàfọ̀fọ́ làkún kọ̀pì àtìkún. àwọn ọlọ́run ọba á sì fi orí àwọn àṣìṣe tẹ́ ẹ ti ṣe tẹ́lẹ̀ látòrí ìrìn tẹ́ ń bá bọ̀ gbogbo pálapàla tẹ́ ẹ ṣe àforí gbogbo ẹ̀jì yín nítorí pé iná tẹ̀ láṣẹ wa ìlú ta ni ẹ lọ ẹ wọ bẹ̀ ẹ wọ lọ́hùn ẹ wo gbogbo dáhùn bá ní Israẹli tí wọ́n ṣe ọlọ́run ní tán bá ti lè wọ bí ta ní kí wọ́n wọ̀ yẹn. náà kò fi lakum khati'atikum. gbogbo àwọn àṣìṣe yín tẹ́ ẹ ṣe sẹ́yìn yẹn á forí gbogbo ẹ̀jìn yín. sanazir ìdòrò mọ́sìnì. àwọn ọlọ́run ọba á sì tún máa ṣàlékún ẹ̀san fún gbogbo àwọn ẹni ire gbogbo ẹni tó bá ti gbọ́tọ̀ lọ́run tó tẹ̀lé á máa tún ṣàlékún dáadáa bá ní mẹ́wàá ni ó gba a tún lè sọ́dọ̀gọ́rùn mẹ́wàá. látara pé gbọ́rọ̀ sọ́lọ̀ lẹ́nu ìyẹn lọ́lọ́run ní kí Musa ó sọ fún wọn ṣé wọ́n wá gbọ́ wọn ò gbọ́ àkọ́kọ́ náà ẹni tí wọ́n ní kí wọ́n máa sọ hítọ̀tún lọ́lọ́run ọba wí wọ́n wá ń sọ pé him tọ̀tún. la ilaha illallah. wọ́n máa ń tọ́lọ́run ọba wí him tọ̀ èso wíìtì ọlọ́jọ́ bẹ́ẹ̀ wọ́n ní musa hitọ̀ him tọ̀tún. ṣé ẹ rí pé àwọn èèyàn tán bá fẹ́ ya elétí lápá kò sí ní tẹ́ rí ẹ ṣe fún wọn bọ́rọ̀ ọmọ Israẹli ṣe rí nìyẹn wọ́n rí ọlọ́run ọba fín púpọ̀ ọlọ́run ọba sì dẹ̀ra fún wọn púpọ̀ ṣùgbọ́n ọlọ́run ọba fín ọlọ́run ọba ní fábà dala alladhina zalamu minhum qawlan ghayra alladhi qila lahum. فبدل الذين ظلموا منهم قولا غير الذي قيل لهم فأرسلنا عليهم رجزا من السماء بما كانوا يظلمون ọlọ́run ọba ní fabadala alladhina zalamu minhum àwọn aláìmọ̀kan àwọn tí wọ́n ṣàbòsí fẹ́mi ara wọn azulmu linafsi walilghair èèyàn lè sẹ̀mí fẹ́mi ara rẹ̀ èèyàn lè ṣàbòsí fẹ́mi ara rẹ̀ ọ̀nà wo lèèyàn lè fi ṣàbòsí fẹ́mi ara rẹ̀ òun náà ni kéèyàn máa ṣe lọ́hùn òun ṣàbòsí fúnra ẹni ara rẹ̀ ló ń ṣe ntọ́lọ́ ní kò má ṣe òun lọ ń ṣe ara rẹ ló ń ṣe àbòsí fún àbòsí ẹlẹ́ẹ̀kejì náà ni kò ṣàbòsí fọmọlàkejì ọlọ́wọ́n bá ní fabadala alladhina zalamu minhum qawlan ghayra alladhi qila lahum àwọn alábòsí nínú wọn tí wọ́n ṣàbòsí fórí ara wọn tí wọ́n jẹ́ lẹ́ṣẹ̀ tí wọ́n ò ṣe láti gbọ́rọ̀ sọ́lọ̀ lẹ́nu kí ni wọ́n ṣe wọ́n wá yí ọ̀rọ̀ tá ní kó máa sọ yẹn wọ́n yí padà qawlan ghayra alladhi qila lahum wọ́n wá ń sọ bá mi yàtọ̀ sí bá a ṣe ní kí wọ́n wí hítọ̀tún la ní kí wọ́n wí wọ́n wá fi nónù sí láàrin wọ́n wá ní hẹ́ńtọ̀tún. ẹ̀kọ́ tó pọ̀ ó wà ń bẹ̀ wọ́n ní kò kí fati àgbẹ̀ alhamdulillahi rabbil alamin arrahmanir rahim ó sì mọ̀ ọ́ kà bẹ́ẹ̀ ọwá ní fàtíà alùbáríkà alámúdùn bìlá ràbílì alámìnà ràmù. ìwọ náà ó ti jọ wọn torí pé kì í ṣe pé òun mọ̀ ọ́n kà dáadáa agbá wọn bàbá wa bí wọ́n ṣe mọ̀ kà mọ́ nìyẹn nígbà tí wọ́n ẹlòmíràn wà fẹ́ tàn yín jẹ́ wà ní pé ah ṣe rí gbogbo tó wà nílẹ̀ yìí fàtíà táwọn bàbá wa mọ̀ ọ́n kà láfi lérí àdúrà yìí ẹni tó bá sì ní ọ̀lẹ́rìí kọ́ bọ́ta la ilaha illallah. yàrá ni ó bọ̀ dà alihamudu binlayi subhanallah yóò wá bẹ̀rẹ̀ sí ni máa sọ pálapàla báwọn bàbá wa ṣe wí tádùn àfi gbà nìyẹn àtàwọn bá wí bẹ́ẹ̀ tádùn àfi gbà ọlọ́run lè foríjì wọn torí pé báyà wọn ò mọ̀ ọ́ kà jù báyẹn lọ ṣùgbọ́n wọn ti mọ̀ ọ́ ìṣesí àwọn yàwó àwọn banu israel wọ́n mọ̀ tó mọ̀ ṣùgbọ́n wọ́n wá ní tún wọn kò sọ bẹ́ẹ̀ ọlọ́wọ́n bá pè wọ́n lálábòsí ìdí tàbí dálábòsí ni wípé wọ́n mọ bó ṣe yẹ kán pé wọ́n mọ̀ ẹ́ pé wọ́n mọ̀ mọ̀ pé bá mi. fabadala alladhina zalamu minhum qawlan ghayra alladhi qila lahum. fabadala alladhina zalamu minhum qawlan ghayra alladhi qila lahum. فأرسلنا عليهم رجزا من السماء وأرسلنا عليهم رجزا من السماء بما كانوا يظلمون ọlọ́run ọba nígbà tí wọ́n wá ṣe bẹ́ẹ̀ فأرسلنا عليهم رجزا من السماء فأرسلنا عليهم رجزا من السماء ọlọ́run ọba ní àwa bínú sí wọn àwa ní kó máa sọ̀kalẹ̀ láti sánmà rijizan ìyà tó mú dọ̀tí lọ́wọ́ ìyà tí máa yẹ̀yẹ́ èèyàn ìyà ẹlẹ́gbin náà la sọ̀kalẹ̀ láti sánmà ìyà ọlọ́run ọba kó máa sọ̀kalẹ̀ lé wọn lérí. bímọ kánú yadlimu. látara wípé wọ́n ṣàbòsí ìta ni wọ́n ṣe wọn ò ṣe ìfẹnutara ni wọ́n ń ṣe ọlọ́run ọba làwa jẹ wọ́n níyà nínú àwọn ẹ̀yà tó jẹ wọ́n ó náà ni wípé wọn ò rí Baitul Maqdis tọ́lọ́ ní kí wọ́n lọ yìí wọn ò rí bẹ̀dẹ̀ wọ́n wá ń bẹ bẹ́ẹ̀ yẹtì una fil ardi wọ́n wá ń bẹ̀rẹ̀ sí ní. qala fa innaha muharramatun alayhim. ọlọ́wọ́n bá ní látara pé a ní kẹ́ ẹ lọ ẹ ṣe yín ìta ní ẹ wí ẹlẹ́ẹ̀ni wí musa pèpè sí yín lẹ́nu bá mi lẹ́ ń pè ọlọ́run níbi tá a wá ní kẹ́ ẹ lọ yẹn náà ẹ bọ́lọ́wọ́n bá tún ṣe gbé wọn gégùn ibi ta ni ẹ lọ ìlú ta ni ẹ wọ̀ tẹ́ lẹ́ẹ̀wọ̀ bẹ̀ yẹn èmi ọlọ́run náà mo sì ti ṣe léèwọ̀ fún yín kò lè bẹ́ẹ̀ sí. ọ̀lẹ́fẹ̀ innaha muharramatun alayhim arba'ina sana. ọlọ́run bá nílùú yìí ó ti di èèwọ̀ fún yín odidi ogójì ọjọ́ lẹ́ẹ̀fì máa lọ tẹ́ máa bọ̀ tídà èkó yóò bá yín tẹ̀ ní mọ̀nàmá. yẹtì òun náà fi la. ẹ máa lọ ẹ máa bọ̀ ní ibi tẹ́ ẹ bá ti sùn sí. Si tilẹ̀ bá tún mọ́ ibi tẹ́ ẹ ti ti bára yín ibi tẹ́ ẹ ti bẹ̀rẹ̀ rin ní. ọlọ́run ní tẹ̀lé bá ní ẹ̀gbọ́n àwa náà fi yẹn pa wà ládàá yín. bí wọ́n bá wá rìn rìn rìn tán bá wá débi irú bíi tí wọ́n sùn pé tó bá tún dárọ̀ la kí wọ́n tún máa lọ àtọ̀wọ̀ ni wọ́n ti ń bọ̀ nígbà tí wọ́n bá tún jí ọ̀wọ̀ ní òtítí bára wọn. ẹ̀ ń tẹ́ bá fẹ́ bá jà wọ́n wá ń ṣe bẹ́ẹ̀. yatiruna fil ard lórí ìdààmú yìí ni Musa kú lórí. àwọn àáfàá pàápàá jùlọ àwọn onítàn wọ́n ṣèwádìí títí títí títí ta ló mọ ibi tí Musa kú sí gan kò sí ìtàn kan alwathaiku tàríkìyà awil masọ́dírù tàríkìyà kan pàtó tó lè tọ́ka sí pé ibi tí wọ́n sin anabi musa sí ní dasa mà ní pé kò ṣùgbọ́n tí kì bá ṣe ọ̀rọ̀ anabi wa muhammad sallallahu alayhi wa sallam anabi ní nígbà tí ọlọ́run mú mi rìn lọ sí sánmà láti maka mo lọ sí jerusalem masjidul aqsa láti bẹ̀ yẹn ọlọ́run wá mú mi lọ sí sánmà ìgbà tí mo wá rìn rìn yẹn lóru yẹn mo wá rí ànábì Musa mo rí sàárè rẹ̀ filkathibil ahmari filkathibil ahmari wà wà kọ́ imú yusolli ala mo rí Musa gbà tí mo ń lọ níbi tí wọ́n sin sí. Si anabi ló wá sọ ibẹ̀ alkathibul ahmar àwọn yẹ̀pẹ̀ tí atẹ́gùn gbàjọ jámù rẹ̀ ní alkufban àwọn yẹ̀pẹ̀ desert tátẹ́gùn gbàjọ tó ti wá dì tó wá pupa agbègbè ibẹ̀ yẹn ni wọ́n sin Musa sí anabi ló sọ gbogbo níta ẹnìkan kan rí sọ ṣùgbọ́n bó wá lọ gangan bẹ̀ gan kò sí ẹni tó mọ̀ anabi ní Ọlọ́run fi hàn mí ó ń bẹnu àwọn onítàn tí wọ́n ní alikẹ́síbùl ahmari yìí wọ́n ló ti fẹ́ súnmọ́ Palestine wọ́n ní ìlú kan tí ń jẹ́ àríhà ni ní tó súnmọ́ ẹgbẹ́ Palestine tí wọ́n bá wo map lọ́wọ́ sàlẹ̀ bí Palestine ó wà ń bẹ̀ àmì sọ bẹ́ẹ̀ ṣùgbọ́n alimuhim lórí ìdààmú yìí òun náà ni anabi Musa òun ló kúlé lórí ṣùgbọ́n lọ́wọ́ bá ní pẹ̀lú pé ń tẹ́ ṣe yẹn Palestine ó sì wá di Baitul Maqdis yìí nígbà tá a ní ẹ lọ tẹ́lẹ̀ ní lọ́yẹ ó di tẹ́ mọ́ nagawo ó di tẹ́ mọ́ nagawo bọ́rọ̀ tàwọn banu Israel bó ṣe rí nìyẹn tá a bá wá ní ká padà sí inú ìtàn ká lọ wo ìlú tá ní Palestine nínú àwọn ìlú láíláí òun ni. Lai, lai ìlú tí èsè pé wọ́n ṣẹ̀ṣẹ̀ sọ lórúkọ kì bẹ́ẹ̀ kì bí ẹ eh, London US eh, rárá àwọn ẹ̀yìn ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ṣùgbọ́n àwọn ìlú gbọ́n nínú ìtàn three thousand years ká tó bí Isa ọmọ Mariam kí Jésù tó dé àbí jù bẹ́ẹ̀ lọ nínú ìtàn ìdí nìyẹn tó fi jẹ́ pé Philistine wọn kì í dáa pè gẹ́gẹ́ bí orílẹ̀-èdè bá a ṣe ń pè lórílẹ̀‐èdè gẹ́gẹ́ bí state country báyìí rárá àwọn ìlú kan ló parapọ̀ wọ́n ń pè wọ́n ní biladu sham nígbà náà sham ni wọ́n ń pè wọ́n nínú wọn philistine ombẹ̀ǹbẹ̀ nínú wọn suria tẹ́ǹpẹ̀ ní syria ìkejì nìyẹn ìkẹta òun náà ní lubnan lebanon ìkẹrin òun náà ni Urdun Jordan àwọn ìlú mẹ́rẹ̀ẹ̀rin yẹn ló papọ̀ ni wọ́n ń pè ní Sham nígbà náà àwọn ìlú tá wá sọ yìí àwọn ìlú tàn ni wọ́n wọ́n so mọ́ra wọn Philistine ó hàn púpọ̀ torí pé níbẹ̀ ni al-Masjid al-Aqsa ibẹ̀ ló wà ìdí nìyẹn tó fi jẹ́ pé nínú gbogbo ìlú tá ń pè ní Sham nígbà náà èyí tó hàn jù nínú àwọn ìlú tó papọ̀ tí ń jẹ́ sham Palestine ni ìdí tó sì fi hàn ó náà ni wípé al-Masjidil Aqsa èyí tó ń bẹ ńbẹ̀ gẹ́gẹ́ bí Maka bó ṣe hàn ní gbogbo ayé lẹ́ni tó yẹ pé Kaaba òun ló fi hàn bẹ́ẹ̀ náà ni Palestine ó hàn pẹ̀lú al-Masjidil Aqsa èyí tó ń bẹ ńbẹ̀ òun ló fi hàn nígbà náà títí dìsẹ̀ ìlú táwa ń pè ní sham yìí àwọn onítàn wá ṣe ṣẹ́ lérí ẹ̀ púpọ̀ wípé ṣáàmù yìí gan-an àwọn wo náà kọ́kọ́ gbébẹ̀ ta ló nílùú yẹn gan-an bá ń sọ pé ṣáàmù yẹn mo ti kó gbogbo Palestine mo ti kó sínú pàápàá jùlọ Palestine gan wọ́n máa ń dá òun nìkan pè ní ṣáàmù nígbà mi ta ló nílùú ta ló níbẹ̀ ṣé Yahudi ló ní ni sáwọn Júù ni wọ́n ní ni àbáwọn míì ṣé banu Israel sáwọn ni wọ́n ní bó o bá tiẹ̀ mọ̀tàn kankan pẹ̀lú tá à ń túbọ̀ yẹ́ rí pé ẹni tó ní ìlú àníṣẹ̀ṣẹ̀ sọ pé ẹ lọ mọ́ ẹ lọ ọbẹ̀ àjẹpá wọn kọ́ náà níbẹ̀ àlàyé yóò jìyẹ táwọn èèyàn bá ń da ìtàn rú láyé lẹ́nu ní United Nations tán bá ń dojú ẹ̀rú wípé àwọn Israelite ni wọ́n ní ààyè yẹn ó wá di pé Philistine wá di tí wọ́n pín wọ́n pín sí méjì àwọn lárúbáwá kọ̀bílà àrọ̀bíyà kọ̀bílà yahudiya bó ló ti jẹ́ ti yahudi sáwọn náà nìlú nípìnlẹ̀ ìtànpè ní sham ọ̀rọ̀ àwọn olùmọ̀ ó pọ̀ lérí ẹ̀ pàápàá jùlọ àwọn onítàn kódà nínú àwọn tí wọn kì í ṣe mùsùlùmí tí wọ́n jẹ́ historians kí ni ìpìlẹ̀ ẹbẹ̀ báwo ló ṣe bẹ̀rẹ̀ ó ń bẹ́ẹ̀ nínú àwọn onítàn tí wọ́n ní ìlú yìí gangan àwọn tí wọ́n gbébẹ̀ tí wọ́n tí wọ́n fi tán tẹ̀bẹ̀ dó torí pé àwọn èèyàn ó mọ wá náà ni àwọn tán kọ́kọ́ wábẹ̀ tí wọ́n ṣẹ́tù síbẹ̀ ó ń bẹ nínú àwọn onítàn tí wọ́n ní àwọn bànú kanaan ò ní wọ́n bànú kanaan yìí wọ́n láwọn ni wọ́n gbébẹ̀ àwọn wọn sẹ́tù síbẹ̀ àwọn bànú kànà àánú yí èdè wo ni wọ́n ń sọ wọ́n wò ó títí wípé tá a bá tọ pinpin èdè tí wọ́n ń sọ èdè lárúbáwá ni torí pé a ní àwọn al-arabu al-ariba a sì ní àwọn al-arabu a sì tún ní àwọn al-arabu al-mustariba dialect wọn lárúbáwá ni wọ́n ní dínì tó fi jẹ́ wípé ṣáàmù yẹn gan-an in tí wọ́n fi sọ ṣáàmù ní ṣáàmù lóòótọ́ ṣìn tó lọ́mọ lórí ni wọ́n ní ṣùgbọ́n dáálẹ́tì dialectical problem lójú òdi ṣìn sìn ni wọ́n ní wọ́n fàyọ látara sáàmù bùnú Nuh sáàmù ọmọ Nuh ti nìyí orúkọ rẹ̀ yẹn náà nígbà táwọn onímọ̀ nípa ìpìlẹ̀ èdè linguistics tí wọ́n ń ṣe tán categorize àwọn èdè ìpìlẹ̀ láyé wọ́n wá pín èdè kan wọ́n pa àwọn yẹn ní semitic languages semitic languages òun náà ni logatu samiya nisbatan ila saambununa àwọn èdè wọ̀nyí nìyí gbogbo wọn wọ́n wá fara pẹ́ lárúbáwá gba tí yẹn ń sọ lárúbáwá ni àwọn èdè wo náà gbé ní semitic languages arabiya arabic aramaic hebrew gbogbo àwọn èdè wọ̀nyí bẹ́ẹ̀yàn bá ń sọ ẹrù pé lábàálẹ̀ yẹn ń sọ ni ìyẹn túmọ̀ ìpè tó bá rí kí wọ́n ṣe nísìbà àrọ̀bíyà àti aramaiki àti arabic àti hebrew tábà ṣe nísìbà rẹ̀ sára sáàmù ajẹ́pẹ́ lárúbáwá gan lèdè àwọn alukalaan ló fi jẹ́ wípé dọ̀la bọ́n bá béè lọ́wọ́ àwọn ṣáàbù falastini àwọn citizen falastini lárúbáwá ni wọ́n. Lárúbáwá òun làwọn ọmọ Palestine lẹ́ẹ̀fi wá mọ̀ wípé ìpìlẹ̀ wọn láti pìlẹ̀ Lárúbáwá ni wọ́n kájé kí yẹn kó clear kó yẹ wa nípa táwọn onítàn tí wọ́n sọ lérí ẹ̀ oríṣiríṣi àwọn nǹkan míì ló tún wáyé ṣùgbọ́n gbogbo ẹ̀ náà kò jáde kúrò nínú èyí tá a sọ yìí nínú àwọn tí wọ́n yìí ṣe mùsùlùmí gan táwọn náà tún sọ pé ó dáa níbo làwọn ẹni yẹn ti wá wọ́n ní wọ́n wá min sawahili alkholijil arabi láti àwọn erékùṣù Arabian Gulf ni wọ́n ti wá síbẹ̀ ìdí nìyẹn tó fi jẹ́ pé èdè rọ́símì official language Palestine lárúbáwá ni tẹ̀yẹ̀ bá fẹ́ sọ̀rọ̀ tó bá gbẹ̀ ó pọ́n mọ́ wọn lárúbáwá ó sì lè pọ́n mọ́ wọn èèyàn sì léèyàn lórí ilẹ̀ rẹ̀ àwọn ìtàn táwọn Yahudi ọwọ́ àmọ́ ọlọ́ba ní sọ pé ọlọ́run ní káwọn ó lọ ọbẹ̀ gan sí ẹ wá lọ nígbà tó ní ẹ lọ́bẹ̀. látara adé eléyìí bí ìpìlẹ̀ ìlú yẹn bó ṣe rí ó nìyẹn kí ló wá dé tí làásìgbò wàhálà tó fi ń ṣẹlẹ̀ ní gbogbo zónù yẹn tí wàhálà fi ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ bá gbọ́ nírò àwọn Palestine àwọn ìran kìnnì kan àwọn àdó olóró kan tún lúgbẹ̀mù ní kìnnì kan erékùsù gúsà kìnnì kan gbogbo ẹ̀ lẹ́mọ̀ gbọ́ ní Tel Aviv àwọn kan kìnnì kan wọ́n sì pàdé àwọn ọmọ kìnnì kan wọ́n pa Israẹli mẹ́wàá ṣé ẹ rí nínú dábẹ́ àchífù náà ní tẹ̀kùídùl amúnì nínú ṣẹṣẹ́ àwọn Júù ni wọ́n máa da omi àlàáfíà wọ́n máa dàrú níbi tán bá ti ń da omi àlàáfíà rú ẹ ní rojú ráàyè ṣe nǹkan mímọ́ ìyẹn ló ń dẹ̀ ń ṣẹlẹ̀ tiwa náà bá wa ń bí òní Boko Haram bẹ́ẹ̀ bá tú díẹ̀ títí títí àwọn náà lẹ́ẹ̀bà ń bẹ̀ gbogbo ibi tán bá ti ń da àlàáfíà lúrú àwa Nàìjíríà kọ́ kíní kan ti ń jó ó ní nǹkan ti ń lùlù fún wọn lábẹ́lẹ̀ ẹ rí wípé orúkọ ló yàtọ̀ ìṣesí kan náà ni àwọn ICC àwọn Boko Haram àwọn ẹ lọ with the same operation orúkọ tí wọ́n ń fún kọ̀ọ̀kan nílùú kọ̀ọ̀kan ló yàtọ̀ àwọn tí ń bẹ́ẹ̀ díẹ̀ mara wọn gbogbo wàhálà tí ń ṣẹlẹ̀ ní Palestine ẹ bọ́ǹbù dún ẹ wọ́n pa ẹnìkan wọ́n ṣe kìnnìkan kò sí ẹni àwọn Yahudi torí pé tàlàáfíà ò bá ti lè jọba ẹ ní ṣẹ̀ṣẹ̀ máa béèrè pé ẹnìkan ò lẹ́tọ̀ọ́ kó wà nìkan èrè kàlàáfíà wà òun lè mọ̀ ṣá bẹ́ẹ̀ bá tún ti ṣe mítì kọ́rọ̀ tó parí ẹ̀ tún gbọ́ pa àwọn kan tó ju bọ́ọ̀mù bí kan ẹ̀ tún gbọ́ pé wọ́n ti pa àwọn èèyàn mẹ́wàá káwa náà pàṣẹ padà ẹ̀ ní rojú jókòó pé ta ló láàyè gan àwọn nǹkan mẹ́ta kan ń bẹ tó ṣokùnfà ìtọ̀rọ̀ Palestine tó fi rí bó ṣe rí yẹn àkọ́kọ́ nú ẹ̀ òun náà ni mọ́ọ́kì ọ̀hán àlìjọ̀gráfì geographical location bẹ̀yẹn ẹ lọ wo world map níbi tó wà Baitul Maqdis ẹlẹ́ẹ̀kejì ó náà ni pé ìlú yẹn dhatu àfárí tàríhíyà wàdìníyà ìlú kan tó ní historical and religious values ó ní kò sí bó ṣe fẹ́ jẹ́ historian láyé tọ́ ẹ pé ìkọ̀tàn rẹ kò í ṣe ìlú rẹ ló ń kọ̀tàn lé lórí o fẹ́ sọ nǹkan nípa àgbáyé ayé o gbúdọ̀ sọ̀rọ̀ nípa Palestine kò sí bó ti fẹ́ sọ̀rọ̀ torí pé àwọn ìṣẹ̀lẹ̀ ayé tó ṣẹlẹ̀ ń bẹ kì í ṣe kékeré àwọn ànábì Ọlọ́run tí ò kọjá ń bẹ sọ̀wọ́n níbẹ̀ ìlú tá à ń sọ yìí ẹlẹ́ẹ̀kẹta pabambari ẹ̀ ó náà ní ujúdùl masjidul aqsa mọ́ṣáláṣí tó ń pè ní masjidul aqsa tó ń bẹ ń bẹ yẹn ó tó káwọn èèyàn ó kí wàá ló máa ṣẹlẹ̀ sẹ́yìn lẹ́ni ni rárá àwa la ní àwa la jọjọ ní. àwọn nǹkan mẹ́tẹ̀ẹ̀ta yìí òun láwàá gbéyẹ̀wò tá a tàn mọ́lẹ̀ sí níwọ̀nba díẹ̀ àkọ́kọ́ tá a bá ní ká wo masjidul Aqsa èyí tó ń bẹ ń bẹ masjid al-Aqsa tó ń bẹ ń religious value ni fún mùsùlùmí religious value ni fún christians religious value ni fún jew fáwọn jew àtàwọn míì everybody ń claim ààyè yẹn òun ló fi jẹ́ kí gbogbo ìgbà tó ní kálukú bá ti níkápá láti lè gba control Jerusalem oníkálukú náà ó establish faith wọn síbẹ̀ mọ́jìrìlá sọ ti wà ń bẹ̀ tipẹ́ ìgbà tá a fọ àwa Umar ọmọ Khattab tó ṣe fatihu bẹ̀ wọ́n padà kọ́ mọ́sálásí kan síbẹ̀ tó wà ń bẹ̀ ìgbà tí àwọn Júù tí wọ́n ń kọ̀ntró bẹ̀ àwọn kọ́ haikal wọ́n kọ́ síbẹ̀ temple temple wọ́n kọ́ síbẹ̀ ìgbà tí àwọn Christian tán kọ̀ntró bẹ̀ àwọn náà kọ́ kẹ́ni sátúl kìyàmà wọ́n kọ síbẹ̀ ìdí nìyẹn tó yẹ pé àyè tán ń pè ní al-Masjid àyè kan tó fẹ̀ ni tó ní fẹ́ǹsì ló fi jẹ́ pé mọ́sálásí yẹn gangan kì í sọ nìkan ló wà ń bẹ̀. alikubatul khadra masjid alikubatul khadra ó ń bẹ̀ ń bẹ̀ àwọn nǹkan tó wà ń bẹ̀ pọ̀ torí pé oníkàlùkù ló ń fi àmì tiẹ̀ síbẹ̀ oníkàlùkù ló ń fa àmì tiẹ̀ sáàyè yẹn lọ́dọ̀ tàwa mùsùlùmí mùsùlùmí a rí àyè yìí gẹ́gẹ́ bí àyè wa kí nìdí tó fi rí bẹ́ẹ̀ torí pé ojú tí mùsùlùmí fi wò ó kì í sojú wípé mùsùlùmí ń jà sílùú kì í ṣe ojú pé mùsùlùmí wọ̀ bí a pé ẹ jẹ́ ká extend the territory wa mùsùlùmí ń fojú ẹ̀sìn wo bẹ̀ torí àwọn ọ̀rọ̀ tọ́lọ́ ń sọ ọ̀rọ̀ tánàbí wa Muhammad sallallahu alaihi wa sallam ń sọ àkọ́kọ́ ọlọ́nsọ ní al-Qur'an al-Karim a'udhu billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim subhanalladhi. أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا Wallahu sami'ul basir. nínú ìgbàgbọ́ àwa mùsùlùmí ó náà ni wípé anábì ṣe al-isra wal-mi'raj nínú ìlú ààyè tọ́lọ́n kọ́kọ́ má nábì dé kó tó di pé yóò wá gùn sánmà lọ Jerusalem ó wà ń bẹ̀ al-masjidul aqsa ó wà ń bẹ̀ kò sì síbi tí ń jẹ́ masjidul aqsa ju kudus kudus yẹn nu Palestine ló wà ọlọ́run ní mímọ́ ní fọ́lọ́run ọba ọba tó mọ ẹrú rẹ̀. mú ẹrú ẹ̀rìn láti Kaaba lóru kan ó tún mú lọ إلى المسجد الأقصى ó mú lọ sí Jerusalem ní masjid al-Aqsa ọlọ́run má nàbì lọ bẹ̀ gbàtà nàbì débẹ̀ ànàbì sọ. So, àwọn ànábì ọlọ́run táwọn jọ pàdé níbẹ̀ ànábì ló ṣáájú kírun fún wa ànábì sọ gbogbo ẹ̀ fún wa kó tó wá di pò lọ sí sánmọ̀ ànábì ó wà á sọ ọrùn tó tó báyẹn fún wa láwàá ní ọ̀rọ̀ mọ́túrìlẹ̀ àkúsọ̀ kò kàn wá ara religious values wa ní ìdí nìyẹn kì í ṣe pé mùsùlùmí ń jà fún láti lè extend the territory bí ìkan ní amọ̀dé kábàámọ̀ sẹ́mi kí Saudi nìkan kọ́ ló ní ìsọdún wa rárá o ẹ má wà má lu wa wà la ní àwọn ah, mùsùlùmí ó dìde pé rárá ẹ̀yin kọ́ gbogbo àjọ níní torí pé Islam yìí ṣe ẹ̀sìn Saudi in tó ń ṣẹlẹ̀ nìyẹn àwọn bàbá wa nígbà kan tí wọ́n bá ṣe ájì tán wọ́n ó tún lọ ṣe ziyara wọ́n ó tún lọ sí masjidul akusọ náà fi máa ń pè wọ́n ní ájì kudus. Allah akbar ṣùgbọ́n gbà tí wàhálà ti ṣẹlẹ̀ ìta padà máa mẹ́nubà kọ́lọ̀ ó fún wa nígbà láàyè láti débẹ̀ mm-hmm. ìgbà tí wàhálà yẹn ṣẹlẹ̀ náà ni wọn ò rí bẹ̀ lọ́mọ́ ẹlẹ́ẹ̀kejì nínú ìdí táwa mùsùlùmí táwa náà fi ń kílèmù pé ààyè yẹn àwa tí mùsùlùmí ni anabiwa muhammad sallallahu alayhi wa alihi wa sallam nínú hadithi afawa abu huraira anabi ni la tushaddu rihalu illa ila thalathati masajid anabi ni mùsùlùmí kan ò gbúdọ̀ digbá di ẹrù káwá abilé rẹ̀ pé bo ló ń lọ pé mo fẹ́ lọ ṣe ziyara ibì kan tó ju mọ́sálásí mẹ́ta lọ ìgbé ah níbo ló ń lọ mo fẹ́ travel mo fẹ́ dé Pakistan kí ló fẹ́ lọ ṣe ah ní masalasi mo lànà kínní kan mo fẹ́ lọ yẹn náfìlà méjì ń bẹ bídíà ni ṣùgbọ́n ibi tẹ̀yàn lè digbádìí ẹrù pé ibo ń lọ mò ń travel lọ fẹ́ lọ yẹn náfìlà ní mọ́tàlásí mẹ́ta péré ni nínú Islam àkọ́kọ́ nú ẹ̀ Ànábì ní almasjidul haram ìyẹn kaaba ìyẹn lè Muhammad ó ń lọ àfi lọ múra mo fẹ́ lọ mọ yẹn náfìlà nínú kaaba ẹlẹ́ẹ̀kejì wal masjidul rasul mọ́tàlásí èmi Ànábì sallallahu alaihi wasallam ní Madina. Mm -hmm ẹlẹ́ẹ̀kẹta wà masjidil Aqsa èyí tó ń bẹ ní Jerusalem tí kìí bá tí ọ̀rọ̀ mọ́sálásí yìí ò bá kàn wá kò yẹ ká nàbí òbí ṣe kẹta sallallahu alaihi wasallam àfọwọ́ alhafiz ibn hajar alaskolani ìgbà tí wọ́n ń ṣe ṣẹ́rí hadith yìí wọ́n ní fi hadha alhadith fadilatu hadhi ilmasajid wa maziyatuha ala ghayriha likawniha masajidal anbiya wọ́n ní ìdí tí anabi sallallahu alayhi wa sallam tó fi mm-hmm. tànàbí ń sọ fún wa níbí yìí ó ń jẹ́ ká mọ bí àwọn mọ́sálásí yìí ṣe lápọ́nlé tó lọ́dọ̀ ọlọ́run nítorí pé àwọn mọ́sálásí wọ̀nyí pé wọ́n lọ́lá ju gbogbo mọ́sálásí tó kù lọ nítorí pé mọ́sálásí àwọn ànábì ọlọ́run ibi táwọn ànábì ọlọ́run tí wọ́n ti sin lọ́hùn ń làwọn àyè náà kaaba masalasi ànábì madina bákan náà masjid al-haram ma masjid al-aqsa ẹgbà wa hadith mi tún bẹ tánàbí sọ́ra sálàmù ń sọ láti ń bẹ téèyàn bá yàn náà fílà láwọn masalasi mẹ́ta kan láàdá tí ń bẹ fún yàn tí yàn bá yàn náfìlà ní kaaba yálà ìrun ọ̀ràn yàn lèyàn kí ni àbí náfìlà ní láàdá hundred thousand lèyàn ó gbà ṣe ẹ̀kú táwọn bá yàn bí tẹ́gbẹ́ náfìlà nìkan ọ̀dá yàn kan rẹ láàdá kan náà ni ọwọ́ akírun ní jàmọ́ twenty seven náà ni twenty seven ni sọmọdé pé nu kaaba ló fi jẹ́ pé ẹni tó lówó tí ò bí wọ́n ṣe náwó nǹkan ṣe é ọwọ́ alówó bó ti ń ralẹ̀ ní lẹ́kì ló ń ralẹ̀ ní lẹ́kì ìyẹn ló ń bá kiri ó máa lọ ń múra kọ́ ọ lọ ṣèbádà ẹ wò ládàá bẹ́yàn bá lówó lọ́wọ́ Islam kọ́ wa bẹ́yàn ṣe lówó tó fi ra alkiyama lọ́dọ̀ ọlọ́run náfìlà méjì tó bá yàn ní kaaba ó gbà láńdá hundred thousand jàmáà sí òwò ọtí kéèyàn ó kówó jọ kéèyàn ó lọ torí ẹ kò tún sí mọ́sálásí kankan láyé mọ́ torí bẹ́ẹ̀ ẹlẹ́ẹ̀kejì anabi sallallahu alayhi wa sallam anabi mm-hmm. ní mọ́sálásí tèmi ní madina bẹ́ẹ̀ yẹn báyẹn ń bẹ̀ èèyàn ó gbà láàdá one thousand òun ni tèmi anabi. bákan náà tó bá jẹ́ ti masjidul aqsa èyí tó ń bẹ ní kudus ní Palestine tẹ́pẹ́ bẹ́ẹ̀ lèèyàn ti yan náà fìlàní rìwáyà méjì ló wáyé rìwáyà mẹ́ta ló wáyé lérí ẹ̀ méjì ò lálàáfíà ìkan ló lálàáfíà rìwáyà kan ń bẹ ó ní èyàn ó gba ládàá one thousand rìwáyà kan sọ wípé ládàá five hundred rìwáyà kan sọ wípé ládàá two hundred and fifty lèyàn ó gbà ti one thousand yìí ò lálàáfíà ti five hundred yìí ò lálàáfíà èyí tó táwọn afa àdá tó sọ nǹkan kan lérí lérí ẹ̀ olè yìí tó sọ pé yóò gbà ládàá two hundred and fifty reward. jama two hundred and fifty reward. fi wé twenty seven lẹ́yìn mọ́sálásí Jerusalem yẹn mọ́tò ìyàtọ̀ anábì ò tún dákọ̀ mí mọ́. sallallahu alayhi wa sallam. wọ́n wá ní kí lọ́kàn wá nípa ọ̀rọ̀ mọ́tò ìlà àkọsọ ó kàn wá torí pé ó ní í ṣe pẹ̀lú ẹ̀sìn wa àìmọ́ rí bẹ́ẹ̀ wọ̀ mọ́ ládàá ń sọnù mọ́ wa lọ́wọ́ àwọn tí wọ́n sì ń lọ ọbẹ̀ tí wọ́n ń ṣe ájì tí wọ́n lọ ọbẹ̀ sáwọn èèyàn nẹ́fìlà nú ẹni àwa ó yẹ ká máa lọ́bẹ̀ bàbá ti kó mẹ́kà tá a lọ màdínà ká gba Jerusalem mẹ́tìrì làákùsọ ká gbà ká tún yẹn nẹ́fìlà ńbẹ ká lu bí ọ̀sẹ̀ kan náà ńbẹ ká tó máa para wálé. bákan náà anabi sàn sálàm ti sọ fún wa anabi ní láàrin ìtìkáfà ìlà fil masajidi thalatha anabi ní tẹ̀yìn bá wa fẹ́ ṣe ìtìkáfà téèyàn fẹ́ gba láàdá tó kún jù tó pé jù ààyè mẹ́ta náà lèyìn ó ti ṣe ìyẹn túmọ̀ pé bá ṣe ìtìkáàfù níbi náà ní gba ṣùgbọ́n ẹni tọ́lọ́ ń bá kún lọ́wọ́ tó bá fẹ́ wá láàdá tó pé tó lọ́lá jù ọ̀kan náà àwọn ààyè mẹ́tẹ̀ẹ̀ta yìí ni ó ti lọ ṣe ìmọ̀ kó lọ ṣe ní kaaba ní masjid al àbí kó lọ ṣe ní masjid nabawi masalasi anabi madina ìkẹta anabi tún fi masjid al anabi fi síbẹ̀ sallallahu alayhi wa sallam ẹ wá tọ́ka sí ìlú láyé Islam kò ṣàbòsí àwọn làwọn ò ní fi tiwa kún ṣùgbọ́n mùsùlùmí àwọn ò fi kún àwọn ìlú wọ̀nyí sì nìyí kì í ṣe bẹ̀rẹ̀ Islam ti bẹ̀rẹ̀ àwọn tó ṣáájú níbẹ̀ tí wọ́n lò bẹ̀ ó náà làwọn anábì ọlọ́nà àwọn ọmọ Israel tí wọ́n lò ṣáájú káwọn kún ó tó dé àbànú Israel nínú àwọn ànábì Ọlọ́run ni wọ́n lò bẹ̀ ṣùgbọ́n mùsùlùmí ò ní torí wípé kò ní nǹkan ṣe pẹ̀lú ìpìlẹ̀ ìbẹ̀rẹ̀ Islam ká má wàá sọ ààyè tó lọ́lá ni ààyè tó lájùlọ ni nínú ẹ̀sìn ààyè tọ́lọ̀ wọn bá pàtàkì ni onímọ̀sídìrìlà àkọ́sọ́ àwọn ìdí yìí ó ń fà á torí pé lómi iná máa ń bẹ tẹ bá wà ń ka nǹkan gbà ó pọ́n máa wọn fi bẹ́ẹ̀ lè fáwọn ẹ̀ṣẹ̀ ẹ̀ kó ń bẹ́ẹ̀ bàbá bí gbogbo àwọn ṣáàbù falastini bí wọ́n kúrò ń bẹ̀ tán yányán ṣé orí irun yẹn só kúrò ń bẹ̀ ni sáàní ní bùkátà sọ irun yẹn bó tilẹ̀ pé a padà wá sọ ní táwọn àáfàá sọ lérí ẹ̀ tó gbà mí ń bẹ tí wàhálà bá pọ̀ tó bá pọ̀ èèyàn lè sún sẹ́yìn èèyàn lè sún sẹ́yìn ṣùgbọ́n sún sẹ́yìn yẹn ọ̀sọ́ pé ó gbàgbé orírun rẹ̀ á padà sọ yẹn tá a bá pariwo rẹ̀ á sọ fàtáwà àwọn àfa lórí ọ̀rọ̀ ìdí ìṣẹ̀lẹ̀ níbẹ̀ ṣùgbọ́n tá a fẹ́ mú jáde ńbẹ̀ ni wípé kò sí iyèméjì Islam ó sọ pàtàkì ààyè yẹn fáwa mùsùlùmí nínú àwọn ààyè ìjọsìn wa ni ìyẹn nìkan tó kọ́ hadithi Abu Dharr algifari adisi yẹn bẹnu bukhari àti muslim abu dhar algifari ó ní kultu ya rasulallah ó ní mo ní ìrè òjíṣẹ́ ọlọ́run ayu masjidi wudi afil ardi awal ó ní ilé ìjọsìn wo ló kọ́kọ́ dé ayé ẹ̀rọ àwọn sàbẹ̀ anabi ilé ìjọsìn wo ló kọ́kọ́ délẹ̀ nígbà tó lọ́n ti dáyé ó bi anabi léèrè kọ́ọ̀l anabi ní almasjidul haram anabi ní kaaba ọ̀là àkọ́kọ́ pé kí ilé ìjọsìn kan àkọ́kọ́ ilé ìjọsìn ó náà ní kaaba ó tún wá bi anabi léèrè ó ní kúlítù thumma ayi lẹ́yìn ìyẹn èwo ló tún tẹ̀lé kọ́ọ̀lá almasjidul aqsa anabi ó sàbòsí. Si? arábìnrin pé kí ilé ìjọsìn ó kọ́kọ́ dáyé lẹ́yìn kaaba èyí tí ń bẹ ní masjidul aqsa tí ń bẹ ní Palestine òun ló tẹ̀lé ó tún wá béèrè béèrè ẹlẹ́ẹ̀kẹta ó ní kàmbẹ̀ iná huma ọdún mélòó náà fi jura wọn lọ ẹ wà wọn sàbí jama tánàbí ò bá jánàbí ọlọ́run kò lè máa dáhùn àwọn béèrè yẹn sallallahu máa bí ọ léèrè wípé ìlà mélòó lódùdú akọ àbíọ́lẹ̀ rẹ̀ pé eré ààbò rẹ̀ wà kí ni máa jẹ olówó lè máa ṣùgbọ́n revelation lànàbí fi ń dáhùn ó wá béèrè pé iye ọdún mélòó ló ń bẹ láàrin kaaba àti almasjid al-aqsa fi jura wọn lọ kọ́wọ́lá arba'una sana anabi ní forty years. sallallahu alayhi wa lóòfin jágbéjọ́ kan táwọn èèyàn fẹ́ máa dà anábì láàmú táwọn àbẹ̀ ní ananabi yìí làkẹ́rì sẹ́lúùnì gbogbo tẹ́ fẹ́ béèrè ẹ máa béèrè anábì ọlọ́run ni mò ń ṣe mi ò parọ́ sọlá rẹ̀ àwọn kan náà ṣe nǹkan jọ náà tó fẹ́ bá anábì nu anábì ah, ní anábì ọlọ́run ni mò ń ṣe gbogbo tẹ́ bá fẹ́ béèrè ẹ máa bí mi léèrè màmá dání lò ẹnìkan ní àyìnà yóò lákẹ́wé ana mọ̀nà abúdúlé mọ́ ọ̀pọ̀lẹ̀. ó máa ń sáré wá síwájú ànábì àbèrè kankan máa ànábì <laughs> àbèrè máa. ana nàbí yóò láàtọ̀ lé. ànábì àrùbá òun náà sánà forty years lọ́wọ́ àmẹ́. àwọn ọ̀jọ̀gbọ́n wa kojú bọ̀rọ̀ yìí wípé ṣé ọ̀rọ̀ yìí ò fẹ́ jọ historical fallacy torí pé a fẹ́ sọ ilé fún àǹfààní ìwọ tó kàn máa ka nǹkan gbunduku ní táwọn ọ̀tá Islam kọ àti sọ gógù àti sọ́dọ̀ àfáwà lẹ́nu kí ni ẹ̀yà ẹ̀jẹ̀lọ̀ gógù ẹ̀ oríṣiríṣi àwọn ẹ̀ kí lorúkọ rẹ̀ ń jẹ́ òun ló ń bẹ mọ́kíù oríṣiríṣi ní ń bẹ ń táwọn ṣíà ń bẹ ń táwọn ẹlẹ́bọ ń bẹ ń tó bá lọ ka tàwọn olóòsà náà àwọn ló present ara wọn lórí net dáadáa online tó kà tó fẹ́ tí ó fẹ́ lè convince convincing argument ìdí ìyá ló yẹ pé tó bá ka nǹkan online àbí ó lọ wẹ́bsáìtì kan ó ka nǹkan kan tún béèrè lọ́wọ́ àwọn àfáà mo mọ̀ ká nǹkan kan ó lè jẹ́ pé wẹ́bsáìtì àwọn ṣíà ló ti lọ ka nǹkan yẹn tí wọ́n sọ fún ọ pápá ọ̀wọ̀ náà tọ́sí mẹ́rin wá ń bẹ̀ ìwà kọ́lá nàbí sallallahu alaihi wasallam abubakar fi náàrí wọ́n náà bá ń gbé kiri báwọn kò sí àní tí ò lè kó ọjà kínní ni everybody ló ń kó tiẹ̀ síbẹ̀ àwọn yẹn wá ń sọ wípé nígbà tẹ́ sọ wípé anabi sọ pé forty mm-hmm. years ló wà láàrin kí lórúkọ rẹ̀ ń jẹ́ haramu kaaba àti mọ́tòlá àkùsọ́ wọ́n ní ṣe bí anabi ibrahim olókọ́ kaaba dawudu àti suleiman àwọn ni wọ́n kọ́ mọ́tòdìlá akóso ìtì sì ń bẹ láàrin anabi ibrahim àtàwọn ó lé ní one thousand years. bó ló ṣe jẹ́ forty years an historical fallacy ni ta lẹnu rẹ̀ wá gbà á tí ó lé anabi sọ historical fallacy. sallallahu alayhi wa sallam. anabi ló right ẹ̀yin lẹ́sìn torí wípé ìpè ẹyin tánà fi fi ń sọ̀rọ̀ revelation fi ń sọ̀rọ̀ ànábi sọ̀rọ̀ ẹlò ẹni ọ̀rọ̀ yẹn scientifically kò correct nǹkan lọ́rọ̀ lóyìn ṣé sáyẹ́nsì lànàbì fi ń sọ̀rọ̀ ní àbí revelation ọlọ́run tó láyé tó ní sáyẹ́nsì gan ní sọ́fà nàbì sallallahu alaihi wasallam ẹ tún continue ní òrìṣàsí yín ẹ padà síbi tánàbì wí. in tó ṣẹlẹ̀ ni wípé àìmọ̀kan ló ń da àwọn èèyàn láàmú kàábà lákọ̀ọ̀kan ọjọ́ anabi ibrahim kọ́ ló kọ́ kọ́ ló fìpìlẹ̀ lélẹ̀ rárá àwọn àáfàá ìyapọ̀ ọ̀rọ̀ pọ̀ lérí ẹ̀ ó ń bẹ nínú wọn tí wọ́n ní àwọn màláíkà ná fìpìlẹ̀ lélẹ̀ ṣùgbọ́n àwọn rìwáyàtì tó wá táwọn àáfàá rọ̀ jáhà òun náà ni wípé anabi adamu gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́ alayhi salatu wa salam òun ló fi ìpìlẹ̀ ojú ààyè kàábà yẹn ló fi lélẹ̀ anábì adam ìdí nìyẹn gbàtọ́ lọ́wọ́ bá ń sọ̀rọ̀ nípa tànábì ibrahim ọlọ́wọ́ sọ pé ànábì ibrahim kọ́ kàábà ó ló gbé sókè. wà á ìlú ẹ̀rọ náà ibrahim olùkọ́wá àìdánilá ìbáyìí tí ismail. ọlọ́wọ́ bá ní ẹ lọ rántí nígbà tí ibrahim àti ismail tí wọ́n gbé e sókè. ó ti wá foundation ti wá ń bẹ̀ náà. wọ́n ní ọlọ́run ọba ti ṣe tó ní ká ṣe gbà á lẹ́sìn lọ́wọ́ wa. innaka anta sami'ul alim. àwọn tí wọ́n ní historical fallacy ní kò yé wọ́n ní ádámà òun ló fojú bẹ̀ lélẹ̀ ìgbà tó wá fojú ẹ̀ lélẹ̀ tán lẹ́yìn ogójì ọdún ọlọ́run ni ọyá tó wá lọ sí Palestine lẹ́ẹ̀fi mọ̀ páwọn ìlú láíláí nìyẹn lọ́ọ́ fi ìpìlẹ̀ Masjidul Aqsa náà lélẹ̀ níbẹ̀ lànàbì fi sọ wípé in tó ń bẹ láàrin méjì àrùbáwùnà sànàbì lọ ráìtì àbáwọn. àwọn ò lè ṣe rìsáàsì débẹ̀ wọn láíláí orí Ibrahim yẹn làwọn ti bẹ̀rẹ̀. sotí ló fi jẹ́ pé capacity ọpọlọ ó ní n tó lè kó èyí tó bá ti ju ọpọlọ rẹ lọ tọpọlọ ń mí túpetúpe tasẹlẹm sọrẹ́ndà gbàgbétọ̀ ọlọ́run ló mọ̀ bó ṣe rí nìyẹn forty years tánàbí ń sọ yẹn ó ní pé ádámà ló kọ́kọ́ fìpìlẹ̀ kàábà lélẹ̀ lẹ́yìn ogójì ọdún lọ́lọ́run tí lọ́yà tún lọ́ọ́ fìpìlẹ̀ mọ́tìrìlá akínsọ́nà lọ́ọ́ fìpìlẹ̀ yẹn lélẹ̀ bó bá wá rí bẹ́ẹ̀ ẹ rí i pé religious values ó ti so mọ́ mọ́tìrìlá akínsọ́ nígbà wọn dárúkọ kàábà wọn dárúkọ òun náà n ti fa nìyẹn tí mùsùlùmí náà sọ pé ara ṣe àjọ nìkíní ẹ̀ nílé wa kúrò ń bẹ̀ n tó bí nìyẹn kì í ṣe pé bẹ́ẹ̀ mùsùlùmí ṣe páńlé kì í ṣe pé mùsùlùmí lálejò á ṣe é lé ní kúrò lé bàbá ẹni ẹ̀rọ mọ́wọ́rì á lọ kọ́ máa ń ṣe fún ọ ní lẹ́kí ilé bàbá tó bí mi lọ́mọ rẹ̀ <laughs> ṣùgbọ́n kò rí bẹ́ẹ̀ mọ́ láyé o àwọn èèyàn ń ta wọ́n ń tọ́jú olórí bàbá wọn o fún yíbo <laughs> òkú gan wọn ni tẹ ẹ bá ní ìdí wọn sì kú bàbá wọn síwájú ìta wọn ò ní ẹjẹ àtàmọ́ àkìlóúnjẹ bẹ́ẹ̀ ẹ mowó wá ẹ ta gbé gbogbo ẹ lọ ojú olórí bá parí ọ̀pá rẹ kò sí family house mọ́ ṣùgbọ́n tá fẹ́ mú jáde ń bẹ̀ ó náà ni wípé àlàyé hadith yẹn táwọn afáà sọ nìyẹn forty years yẹn ò tako kì í ṣe ti Ibrahim kì í ṣe ti Suleiman àwọn tí wọ́n wá ń sọ yẹn gan ìmọ̀ wọn tún kéré tá a bá kẹnu bọ̀ àwọn tó ṣiṣẹ́ lórí ibi wá àwọn wo ni wọ́n mọ mọ́tòrò làákùsọ́ àwọn wo ni wọ́n mọ tá a bá ní ká lọ bẹ̀ yẹn àwọn àlàyé ìpele ìpele ìpele ìpele ìpele àwọn tí wọ́n kọ́ bẹ̀rẹ̀ ní mímọ̀ àwọn náà ni àwọn banu kanaan kanaaniyun àwọn ni wọ́n wo ojú ojú tó wà ńlẹ̀ àwọn wá ní a ah, ẹ jẹ́ ká mọ kíní ìsókè wọ́n mọ àwọn ọ̀gànná kì í ṣe pé wọ́n rúfẹ́ wọ́n sá pé ah ayé àṣẹ níbí máa jẹ́ wọ́n mọ́ síbẹ̀ àwọn ń gbé bẹ́ẹ̀ lọ fáìmọye ọdún wọ́n wà ń bẹ̀ wọ́n ń ṣe bẹ́ẹ̀ wọ́n kà sí pé mọ́tòrì àkọsọ òní. nígbà náà anabi musa aleyhi salatu wa salam dawuda suleiman àwọn òtí ẹ̀ tí lálàá pé wọ́n wáyé sòtẹ́yìn wọn sọ pé ṣèbí suleiman lọ́kọ lọ́kọ láà ọ̀nà jìn kó kàn yẹn àwọn wọ̀nyí àwọn ni wọ́n ń bẹ níbẹ̀ tí wọ́n ń gbé bẹ̀ eléyìí ní nǹkan bíi ẹgbẹ̀rún ọdún mẹ́ta kí sá ọmọ mọ́ríàmà kan tó bí jésù three thousand years before kan tó bí anabi ẹ̀yìn sọ ọmọ mọ́ríàmà ó làwọn marhal asuru kanaaniyin ní jerusalem àwọn ń bẹ ń bẹ bẹ́ẹ̀ wọ́n ń gbé bẹ́ẹ̀ ìgbà tí wọ́n ń bẹ̀ ń bẹ̀ tó wá di àsìkò kan àwọn ìṣẹ̀lẹ̀ míì tún wá ṣẹlẹ̀ ló tó ṣẹ̀ṣẹ̀ wá kan asuru banu israel asuru banu israel yìí ọlọ́wọ́n bá tí ọlá rẹ̀ ga àwọn kan nínú àwọn banu israel wọ́n ní àǹfààní lẹ́yọ ẹyọ nínú àwọn ànábì ọlọ́run ọlọ́run ọba ní tí gbogbo yín lápapọ̀ bẹ́ẹ̀ bá wọ̀ bẹ̀ àwọn ànábì kan ń bẹ tọ́lọ́ ń gbé dìde pé ẹ lọ síbẹ̀ ẹ lọ túbẹ̀ yẹn kọ́ ẹ lọ túbẹ̀ ṣe ẹ mọ̀ sí lọ́n nínú àwọn tí wọ́n kọ́kọ́ wọ òun náà ni ànábì Ibrahim aleyhisalatu wasalam ànábì Ibrahim òun náà tún ṣiṣẹ́ ń bẹ̀ ó tún ilé yẹn mọ́sálásí yẹn ó tún ṣe ó kírun ń bẹ̀ gẹ́gẹ́ bó ṣe wá nínú tán anabi ibrahim òun èso ọmọ israẹli o torí pé àwọn ọmọ rẹ̀ ní ọmọ tí ibrahim bí àwọn lọmọ israẹli ọmọ ọmọ ọmọ ibrahim làwọn israẹli lọ́lọ́mọ bá fi tọ́pẹ́ ẹni tí bá ń pe ibrahim ní yahudi orí rẹ̀ ní òpè torí pé ibrahim òun ló bí isaac òun ló bí yakub yakub ni baba ńlá baba àwọn israẹli anabi ibrahim náà kó tó kan á sírù àánú israẹli anabi ibrahim ó ti gbé bẹ́ẹ̀ ṣùgbọ́n gbígbé tó gbé yẹn kì í ṣe pé ń gbé bẹ̀ yóò lọ bẹ̀ láfi jẹ́ pé àwọn ààyè ìjókòó yẹn kì í ṣe ìjókòó kì í ṣàyà àwọn kèfèrí àwọn tí ò mọ ọlọ́run láyé tí wọ́n fẹ́ máa dictate lórí tí ó máa ṣẹlẹ̀ ń bẹ̀ àwọn ànábì ọlọ́run ló gbé bẹ̀ àwọn ànábì ọlọ́run ni wọ́n lò bẹ̀